alkiyama nígbà tó bá ṣe é pé wọn yàn ọ́ jẹ́rí wọn ṣàbòsí sí ọ rí nílẹ̀ ayé wa ń bì kí ló rò pé ó rí gbà lọ́dọ̀ ọlọ tó bá di lọ́la gbẹ̀ǹdà alkiyama torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó lẹ torí lílẹ̀ wọn wọ́n máa yan wọ́n jẹ bẹ́ẹ̀ náà lẹni tí ò ní torí àìní tiẹ̀ náà wọ́n máa yan jẹ́ ọlọ́ọ̀lẹ́dàá ni nínú suratul ahzab ó ní walladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu faqad ihtamalu buhtanan wa ithman mubina ọlọ́ni àwọn ẹni tí máa ń ní àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin lára. La ẹni tí máa ní wọn lára. bẹ̀rọ̀ eré mákìtàṣàbò láì jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lè múni fìnira kàn wọ́n. wọn ò ṣe ní tó lè mú yín ṣe ìnínilára sí wọn. ẹ kàn ní wọn lára ni. فقد احتملوا بهتانا. ọlọ́run ni wọ́n rú ọdájú pé wọ́n rù ìdúró ńlá ẹrù ìdúró ńlá eléyìí tí wọ́n ra gbálé tí wọ́n fi ń fara ni wọ́n wà isman mubina àti ẹ̀ṣẹ̀ eléyìí tó hàn. ní àyà tó síwájú ọlọ́run ṣàlàyé. àwọn ẹni tí ń ni ọlọ́run ọba lára. قل إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا dájú àwọn ẹni tí ń ní ọlọ́run tí wọ́n ń ṣe ìnira fọlọ̀ tí wọ́n ní anabi muhammed sallallahu alayhi wa sallam lára ọlọ́run ọba ti làánà wọn láyé àti o ó sì pèsè ìyà tí kábùkù bá ní ó pèsè rẹ̀ lẹ́dẹ̀ wọn. àwọn olùmọ́ni níbẹ̀ yẹn ọlọ́run ọba sọ pé wọ́n ń wọ́n ní ànábì sallallahu alaihi wasallam lára lọ́nà ìtọ́ ẹ̀dá ni ó ṣe ìnira fọlọ̀ tí ó ní ànábì Muhammad sallallahu alaihi wasallam lára lọ́nà ìtọ́ tani ọ̀nà olọ́fẹ́ pọ́tọ́ tó fi ní ọlọ́run tó fi ṣènira fọlọ̀ tó fi ṣènira fànàbì Muhammad sallallahu alaihi wasallam kò sí àfẹn tó bá fẹ́ sórí ibu ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ó ṣeé ṣe kó lẹ́kọ̀ọ́ àwọn náà ṣẹ̀ ó ṣeé ṣe kó sẹ́kọ̀ọ́ àwọn náà ṣàì dàdúró pé àwọn èsè màláìkà ó ṣeé ṣe kó sẹ́kọ̀ọ́ àwọn náà ṣàbòsí látàrí àìda ẹ̀sìn àtàbòsí wa ni wọ́n ṣe ní wá lára kò ní wá bẹ́ẹ̀ léyìn o kò ní wá bẹ́ẹ̀ pé yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé nítorí ṣe sí ìnìwọ́n náà ń gbà ọkàn ní fìtì jíjẹ mú mi ní tẹkẹwọ pé ó sì ní mi lára pẹ̀lú lérí ìyà burúkú tọ́lọ̀ ti ṣe fún yín yìí àwa sọ pé kí ni wọn náà kọ́kọ́ ṣe fún Islam kò sábòsí mbẹ torí ẹ lọ́lọ́run sọ pé àwọn ẹni tí ń ni àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin lára bẹ̀rọ eré mákìtẹ̀sẹ̀bù láì jẹ́ pé àwọn náà ṣẹ̀ láì jẹ́ pé àwọn ti kọ́kọ́ ṣàìdá. فقد احتملوا بهتانا وإثما مبينا ọlọ́ni ọ̀dájú wọ́n ti ru ẹrù ẹrù rọ́ irọ́ tó gùn létọ́ fi ni wọ́n lára wọn àtẹ́rù ẹ̀ṣẹ̀ tó hàn ọwọ́ kú ọ̀nà tó fi jàjà bọ́ tó o bá ní kèfèrí lára lọ́nà tí ọ̀tọ̀ ọjẹjọ rẹ tó bá jọ gbẹni alukiyam báwo wá ni múmìnì ẹ̀yin sì mà pé múmìnì ga lọ́dọ̀ Ọlọ́run ju kèfèrí lọ tó ń ti pọlọ ń pọn kèfèrí náà lé torí èèyàn làwọn náà wọn lè kọ́dé karamna bani ádámà bani ádámà yẹn mùsùlùmí náà wọ kufar wọn bá jẹ mùsùlùmí wọn bá jẹ kèfèrí Ọlọ́run láti pọn wọn lé ṣùgbọ́n afanaja'alu al-muslimina kal-mujrimin sẹ́rù kó àfihàn wéra wọn ni mùsùlùmí àtàwọn ọ̀daràn fọ́dọ̀ ọlọ́run sọ pé kèfèrí ọ̀daràn gan ló pé kèfèrí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé má níyàn lára o níta tíìsì máa ń fà máa fi níyàn lára ọ̀pọ̀ ẹ lè jọ tira yín ẹ mú ṣọ́ọ̀pù tira yín ẹ máa ṣerú sẹ́kàn ó lè jẹ́ pé ẹ̀jọ̀ ń wá nǹkan kan náà lákòókò kan náà níbì kan náà lọ́dọ̀ ẹnìkan náà kó wá jẹ́ kó jámù lọ́wọ́ ìwọ ò rí nǹkan kan gbà. gbogbo olú àwọn kan wọ̀nyẹn máa bí káwọn èèyàn máa ní ọmọ làkejì lára ọlọ́run ọba ọ̀fẹ́. kásì lọ mọ̀ wípé a ṣe nǹkan kan nílé ayé wa tá a wà yìí à ń ṣe pamọ́ ni. o lè ṣe kọ́mọ rò pé orí ṣe láyé ẹ kú palẹ̀ mọ́ láàmú kí ọ ẹ kú múra ọjọ́ ẹ̀sìn ẹ kú ìmúra ọjọ́ ẹ̀tẹ́ eréńjọ́ tíjọ́ gbẹ̀ndàlùkì àmọ́ bá dé. ويقول الكافر يا ليتني كنت ترابا kẹtẹrí ọmọ sọ pé ó mà ṣe o ah ó ṣe tí nkúkú dé pẹ́ wọn ti dé pẹ́ gbogbo òṣìrò tí wọn máa ṣe tí wọn àwọn ọlọwọ jahannama yìí nìsín àti ìgbọ jahannam jahannam Ọlọ́run dákun má ṣe wá lọ́mọ abẹ torí rẹ̀ bó bá jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n ìnínilára ọ̀sẹ̀lẹ̀ jọjọ jásí pé wọ́n wọ́n ní lára kìí sì wọ́n ló níyàn lára mo rò pé yé wa nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n gba ẹ̀san ìnínilára tó o ṣe fọ́mọlàkejì o tí wọn ò ní í gbà nínú dúkìá rẹ torí kò sí má wọn ò ní í gbà nínú ọlá àti pò rẹ toró ti pòórá iṣẹ́ rẹ tó ní iná ni wọ́n ti máa mú iṣẹ́ tó ṣe pé kò sí bó ṣe fẹ́ pọ̀ tó lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà oníkálukú aláàmàwò pọ̀ kéré nítorí sáàrọ̀ náà lọ sáàrọ̀ náà lọ sáàrọ̀ náà lọ ojú rẹ̀ láàmàwò ó tún jẹ́ pé nínú wa wó ń wẹ́rẹ́ ni wọ́n tún ti máa mú fáwọn ẹni tí a ṣàbòsí sí ẹni tá a ní lára à wàláì kò ní dùn máyà a máa lágbára ṣé o fi sọ pé ìmọ̀lẹ́ka yìí ẹ̀ tó bẹ́ẹ̀ à ilé ayé ń bí gan ó lójú sọ́jà téèyàn lè ṣe bẹ́ẹ̀ sí abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ báyìí pé sọ́jà ní ìsìn ọ̀sìn tẹ̀ ojú ogun dé ni wọ́n á ní kán wá dí àwọn èèyàn lọ́nà láti tún wọ bìkan wọ́n á ní wọn ò tó bẹ̀ ìwọ́ wọ bẹ̀ náà ni a ah! wọ́n dájú pé ìyá téèyàn jẹ lèèyàn kọ lẹ́tàs DHL ní ọ̀bàdì ẹni tára ń kan tẹ́lẹ̀ ó ní wọ́n tún gbé sẹ́nu olóró mọ̀tẹ́ wọ́n wọlé o kò burú ẹni tó máa bí dà kó tẹ̀ wá tẹ̀ yóò ti kọ́kọ́ fa ìlà kan náà síbi mẹ́lì mẹ́fà <laughs> mẹ́lì mẹ́fà sẹ́nu lẹ̀kùn ẹ̀ńtọ́ máa bí dakọ́tẹ̀. tó torí pé tá a bá ti mú ọmọ ẹ̀yà ẹnìkan gbalẹ̀tì olóyè ọmọ bàbá ẹni ńkọ́ kò ní rí nìkan họ. nígbà tó bá ti fi zọ́jọ́ ní lùjọ èèyàn kan lọ àbí mẹ́ta tí wọ́n ti fa àwọn eléyìí ṣe sáǹpù tí wọ́n á ní kí wọ́n máa yí ńlẹ̀ nínú omi pọ̀tọ̀pọ̀tọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin èyí tí wọ́n tún ní kọ́ máa bẹ́ bí ọ̀pọ̀lọ́ ẹ̀ fún ọ́fíìsì tí wọn náà bá fẹ́ join máa bọ̀. bọ́ọ̀ wá ní màlẹ́kà ń jọ gbẹ̀ndà kìá. sábàá ní amúnúsárì rẹ̀ fún lágbájá amúnúsárì rẹ̀ à ah, ẹ dákun tí ẹ bá fẹ́ lọ iṣẹ́ rẹ̀ ńgbà mọ́ ọlọ́gbẹ́ kálífẹ́ ah, ṣe ń jàǹbá à ah, ń bọ̀ ń bẹ̀. àló lójú ẹ̀ tó lè bá a dánwò láyé ká tó wá pé ń jọ gbẹ̀ndà kìá mi kọ́lọ́n dákun kọ́ sànù wa ẹ jẹ́ kí a máa ṣèṣirò fúnra wa lónìí kí wọ́n tó ṣe fún wa lọ́la etí kan máa tàn wá jẹ ni pé àwọn èrò pa kú lọ́la oníkálukú wa nìsín àdéhùn ọdún mẹ́ta mẹ́ta lè ti wà àwọn àdìwà kékeré ni tó máa ti graduate inshallah tó ń gbà yẹn a máa sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wà lọ́ndrẹ́ level ni ọdún méje wọ́n sì máa ṣe ní department rẹ̀ tí mo bá ti graduate abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹni tí ó mọ̀ bóyá òní oṣù mẹ́fà ti ń dá ọdún mẹ́fà subhanallah tẹ̀jà máa rántí pé ẹni tó kú náà fẹ́ kú àsìkò ló tó ẹni tó ṣẹ́kù agbára rẹ̀ kọ́ ọlọ́ni ò tí ṣetán tí ó pa so táǹbà ń ti ń ronú gbogbo eléyìí ìwọ̀n bá ní èèyàn fẹ́ máa yànyàn jẹ ìwọ̀n bá lọ́fẹ̀ẹ́ máa ṣàbòsí sọ́mọlà kejì. So, Kọ́dà èyí tó ti wà pò wa èyí tó ti wọnú dúkìá wa nínú tá a ṣe lábòsí tá a fi yán ọmọlàkejì jẹ wọn lẹ́yìn máa wọnà láti gbàdánù yọ lọ fáwọn oníkan nìkan ẹ dákun mo fẹ́ déwájú Ọlọ́run lẹ́ni tí ò ní ru ẹrù pàǹtí ẹsẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ déwájú ẹ̀. tó bá ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ lọ ràn lọ́wọ́ ara rẹ̀ lọ ràn lọ́wọ́ kó tó dijọ́ ojútì Ọlọ́run lè dáná tún sọ pé. فأما اليتيم فلا تقهر àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn ẹ má ra ẹ má rẹ́ẹ̀kì wọn o ẹ má rẹ́ẹ̀kì àwọn ọmọ òrukàn sẹ́wọ̀n kẹ́yìn ọmọ lo àǹfààní pé kò ní bàbá ẹ máa lo àǹfààní pé kò lẹ́nìkan tí ó gbèjà rẹ̀ ẹ wàá máa rẹ́ẹ̀kì wọn dúkìá wọn jíjẹ ní tọ́ra àwọn ti dọ̀lẹ́ ẹ máa dájú mọ́ ọ̀rọ̀ tí ò tó nǹkan ẹ sì máa fọ́ máa ti yín mọ́ra ẹ máa fọ́ pa lórí. tòun náà mọ̀ pé bàbá tòun náà kú báwọn tó fi dọ́mọ òrukàn tọ́mọ tí yín náà mọ́jọ́ tẹ́yìn náà sẹ̀mí dà ẹ má rẹ̀ kí ọmọ òrukàn o ẹ sì mọ̀ pé jíjẹ́ tọ́jọ́ ọmọ òrukàn lọ́sọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ máa fọwọ́ lágbá lójú tí wọ́n fẹ́ máa yàn jẹ torí pé ẹni tó bá ń mọ̀ kíkọ́ ọmọ yìí ní bàbá wàláì bí bàbá rẹ̀ ò sí nílé tó dálẹ̀ ẹ̀rù ọ̀bọ̀ láti yàn jẹ ẹ̀rù ọ̀bọ̀ láti kàn kù ẹ mọ̀ pé èèyàn lè ti kọ́ ọmọ ọlọ́mọ kó ti rọ́ ń bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn torí pé bàbá rẹ̀ ò sí nílé kí bàbá ó dé kí ìkóyún tó ti tó ti tó ti kama láti bí ọ̀sẹ̀ mẹ́ta kó ti sábàbí tó fi sun àtìmọ́lé ọ̀sẹ̀ mẹ́ta. onígbà bàbá bá dé kó ní à ah, ọ̀dà lágbájá lọ́ra mi mú ìkó yìí lágbára kọ́dà gbẹ́kun mi ní orí fọ́ mi fúnjọ́ mẹ́ta wọ́n bẹ̀ wọ́n títí ó sálò wọ́n kàn mí kó yìí náà ọkọ̀ ń kù ẹ́ ọkọ̀ ń kù á. Ah! wọ́n kọ́kọ́ apalẹ̀ rẹ mọ́ná torí pé bàbá rẹ̀ ń bẹ láyé ni bàbá tó ti wá kú tó ti lọ àlùkìyàmà kò lè padà wá sẹ́wọ̀n ká ti yan ọmọ òrukàn jẹ́ ó rọrùn kò lẹ́ni tí ó ké tà. ká pé àbúrò bàbá ọmọ yìí ń bẹ abẹ́gbọ́n bàbá rẹ̀ lónà máa ń ké pátápátá ló bá yọ ọwọ́ ọjà mi lè gba kẹ́ máa yan ọmọ yìí jẹ́ o ipò tó wà gan lọ́dọ̀ mi ọkọ̀ dá ọmọ mi ọmọ bọ̀dá mi àfi torí pé bọ̀dá mi ṣe ọmọ àbúrò mi tó máa ń bẹ láyé tí ọmọ àwòrán kẹ́nìkan máa lu ọmọ rẹ̀. bàbá wọlé ìyàwó rẹ̀ ọba ni wọ́n gbọ́ tẹ̀ nǹkan. ẹ wọ́n ti pè ní Abdulsalam ni ọmọ bọ̀dá mi wọ́n lu Abdulsalam ni wọ́n lu mo ti ẹ̀ ṣe bá Abdulqahar ni ṣàkóso Abdulqahar lọ́mọ tiẹ̀ Abdulsalam lọ́mọ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ mo ti bá dùn kọ́ hàn ní tí ọmọ ẹgbẹ́ wọn á lulẹ̀ ń bẹ́ wulẹ̀ báyìí à torí tọ́lọ́ ẹ́ wọ́n bá lè yẹ máa jà fọmọ ọlọ́mọ bá sẹ́mi kó ti rẹ́kẹ̀ẹ́n torí kọ́ mọ bàbá tiẹ̀ ti kú tí bàbá rẹ̀ náà bá ń bẹ láyé ìyàwó rẹ̀ náà tó tó lè máa sọrú ìsọkúsọ tí ń sọ tí wọn bá ti yàgbẹ̀wò dání lọ́nà bá máa kọ́ kárí madam t'afinika ní ká níyàwó rẹ nu ṣé rẹ nu àbọ̀dà ẹ ẹni tí wọ́n fọ́ mọ̀lẹ́bí ní téèyàn ṣe fi ra rọrùn kò fẹ́ kí wọ́n ṣe ana wa kafilul yatimi ka hatayi anabi ó lé mi bá ń tọ́jú ọmọ òrukàn bá ṣe wà nínú nà. ìtòsí lọ́wọ́ òun fẹ́ kọ́ ọmọ ìṣẹ̀ṣẹ̀ mi kó ń kó jábele àwọn ọmọ rẹ lọ́yẹ kó o mójútó omi gan tó bá gbọ́ ọmọ òrukàn sọ́dọ̀ yóò lu ọmọ lu bíi kúkú bíi yíyẹ ni tó bá ti rí kó o sí nílé gbogbo owó tó yẹ kí bàbá alágbádá ó fi rán ọmọ lọ sùkú wọn ní fi ń tọ́jú subhanallah torí ẹ má yà obìnrin kóbìnrin o má yà oníwàkiwà o ẹni tó ti lọ́ọ́lé ọkọ àwọn ti dá a mọ̀ sẹ́ni rí làwọn àbẹ́ni bú àwọn ẹni tí ń bẹ lọ́nà pa àwọn fẹ́ lọ́ọ́lé ọkọ àwọn ò tí ì mọ ibi táwọn ò rè bọ́ sí. tòjìlbáàbù tó ń wọ̀ da púpọ̀ ṣùgbọ́n rántí pé ara ń tẹ́ni tí máa ń wọ jìlbáàbù máa ṣe òun náà nìkan máa hùwà tó dọ́gba pẹ̀lú mọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe kó o máa gbé ọkọ rẹ jìnnà sí kò ṣe tọ́lọ̀. táwọn màmá màmá tí wọ́n máa pè ní agorí má bò wá. tọ́lọ̀ lọ́mọ ibi tí wọ́n ti méde ń wá látàyè jọ̀n. torí pẹ́ lómìn wọ́n kàn fi jìlbáàbù tan ara yé jẹ ni. ẹni tí ń wọ ti ń ṣe zina ẹni tí ń wọ jìlbáàbù ti ń sọ̀sọ̀kùsọ̀ ẹni tí ń wọ jìlbáàbù ti ń lọ́mọkùnrin ọlọ́kùnrin ẹni tí ń lo jìlbáàbù ti ń yálè. adúpẹ́ fọlọ́n fún àwọn obìnrin múmi ní òde ìwò yìí àwọn èsè bẹ́ẹ̀ wọ́n láwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ti rí kọjá adúpẹ́ fọlọ́n wọ́n lé ẹ má fòyà ẹ má mìkàn yín tẹ́ fẹ́ fẹ́ yàwó hijab sisters àwọn ni kẹ́ ẹ máa wá jilbab sisters wọ́n ní kẹ́ ẹ máa dù àbáwọn ta lẹ́yìn dù náà ẹ madam kìí mẹ́sàn-án yìí tẹ́tí níyàwó là ń sọ irọ́ lásán ọlá wọn náà ni alẹ́ yìí dánfó tẹ́ẹ̀tì ìfẹ́yàwó torí pé nínú tí máa bá yẹn lọ́kàn jẹ́ wàláhì tẹ́ bá gbọ́ nǹkan míì ọkàn yìí ó sì là ẹnìkan wáyà o wọn á ní òun ọ̀fẹ́ fẹ́ ẹni tí bá ti lo jilbab òun ọ̀fẹ́ fẹ́ ẹni tí bá ti lo hijab ká lọ fẹ́ fẹ́ ẹni tí bá ń wọ sinmi a a'udhu billah gbogbo ntọ́lọ̀ ni ó gbé pamọ́ yọ ma wá fi fáwọn oníwèé ìròyìn yà a'udhu billah hijab sisters lọ́yẹ̀kẹ́ máa fẹ́ o jilbab sisters àwọn lọ́yẹ̀kẹ́ máa fẹ́ nítorí pé ìwádìí fi hàn wá pípé tó pọ̀ jù alhamdulilayi nínú àwọn obìnrin òde ìwòyí tí ń lo jilbab nínú àwọn obìnrin òde ìwòyí tí ń lo hijab àgbọ́yé ẹ̀sìn ló sún wa débẹ̀ adúpẹ́ fọlọ̀. àwọn kan gbẹ́jọ́ wá ń jò ní wàláhì ọ̀yà gbogbo alẹ́ nu ó ló ń jáde ní lautech alhamdulilayi kóun tó jáde jilbab ló ń lò kìí ṣe ọkọ yìí ló tí òun lọ sídìí pé òun lò jìlbáàbù òun ti ń wọ nǹkan òun láti ìgbà tóun àtàwọn òbí òun táwọn àti ń jọ ń bá tù títí ọlọ́run fi ní kí wọ́n sọwọ́ lẹ̀ fún un. ní kíá tó ń sì wọlé ọkọ ọkọ yìí kọ́ lọ sọ pé kí wọ́n máa bójú òun ló ń bójú fúnra òun ìgbà tọkọ sì tún kọ́ ọ́lẹ̀ wàláhì ìbòjú ló tún gbé wá ṣẹ̀ríà láti lu wọn. Allahu akbar a ah, ọjọ́ gbogbo kálukú lójú ọjọ́ gbogbo kálukú lójú inú kálukú sì dùn kódà àmàgbà gbogbo wa bẹ̀rẹ̀ sí ní kánú rẹ̀ àmàgbà gbogbo wa tún bẹ̀rẹ̀ sí ní sánà bí ó sì padà sílé ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ó fẹ́ padà torí pé kíkọ ẹ̀yọ̀ kan náà sì torí akramakumullah ó sí wa Allahu a'lam. bí ètò pọ̀ nínú àwọn obìnrin lónìí tí wọ́n ń lo jilbab àgbọ́yẹ̀sìn ló sún wọn débẹ̀ àdúpẹ́ fọlọ́ wọn lòun ní ba àgbọ́yé náà jẹ́ pípọ̀ nínú àwọn obìnrin tí wọ́n ń lo jilbab lónìí mi mọ Islam fẹ́ káwọn ṣe ni ló sún wọn débẹ̀ ọlọ́wọ́n bó túbọ̀ máa bá wa ràn wọ́n lọ́wọ́ torí ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ dákun torí tọ́lọ̀ ẹ̀yin náà ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ jẹ́ pé ìrànlọ́wọ́ tìyín náà òní jẹ́ kójú ó tì wọ́n àwọn ẹni tó lẹ́sìn ni kẹ́ ẹ máa fẹ́ káwọn ọmọbìnrin yòókù tí ò lẹ́sìn fún rí páwọn ẹni tó lẹ́sìn tètè ń kú ò nílé bàbá wọn lọlé ọkọ káwọn náà fi darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n máa ṣẹ̀sìn ọlọ́wọ́n bó sì ṣe ní rọrùn. anábì sallallahu alayhi wa sallam ẹ̀rí pé kọ̀ rọrùn kọ̀ rọgbọ́ anábì fi tan ẹ̀sìn islam ká ṣùgbọ́n ànábì sàmúmarà ó ṣàfaradà ló fi pé ọkùnrin ló fi pé obìnrin ọlọ́run sì ní kí gbogbo wọn kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n ṣẹ̀sìn ọlọ́run bọ́lọ̀ ń sì kí wọ́n ṣe kìí ṣe kí wọ́n gbọ́ wàláhì ṣùgbọ́n àlìjánnà ni wọ́n ń wá wọ́n nígbà tí wọ́n sọ àyà hijabu kalẹ̀ Àìṣà ní sọ fún àyè ọlọ́run obìnrin wa dà gẹ́gẹ́ bíi ẹyẹ kanakana ẹyẹ kanakana láwùjọ tí wàá ń bí tí ìyẹ́ rẹ̀ bá jẹ́ dúdú ìyẹ́ ọrùn rẹ̀ máa ń jẹ́ funfun ẹ̀rì tí wọ́n máa kó ẹwọ́ tí wọ́n máa kó ọ̀wọ́ fòkà wọ́n máa ti káà káà àwọn tá African kánákáná irú ìtọ́ wà nílẹ̀ lárúbáwá kì tóbi tó ìtẹ́rì yẹn gbogbo ara rẹ̀ máa wá dúdú túmọ̀ tí wọ́n fi ń sọ pé àwọn obìnrin dàbí ẹ̀yà kánákáná nù gbogbo wọn gbé jìlbáàbù dúdú wọ̀ débi wípé wọn ju ẹyẹ kanakana a kìí máa ṣe pé wọn ní tí wọn fi soge kìí máa ṣe pé oge òwò àwọn náà ṣe kìí máa ṣe pé àwọn náà fẹ́ gbọ́ láhàn fún ọgbọ́ sọyọ wàláhì kàlà ṣùgbọ́n bẹ̀rù ọlọ́ọ̀ni àfojúsùn pa afẹ́ gbanti ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ni ìdí nu bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin wa lónìí àwọn màmá màmá wa lónìí tí wọ́n ń wọ jilbab wàláì àfojúsùn ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà mọ̀ pé àwùjọ wa ẹ̀sìn ọ̀rá yìí jókòó lọ títì afẹ́fẹ́ yẹ̀yẹ́ pọ̀ wọ́n fẹ́ wẹ̀wù tí èèyàn méjì onírú rẹ̀ ń lù ọ́ wà fáwọn èèyàn bàbá sì wọ́ọ́rù rẹ̀ ò ní gbé pamọ́ ọ̀fẹ́ jẹ́ kún orí ìlú mọ̀nká wò mí kó o tún mi wò bọ́ ọ bá nírú rẹ̀ lọ yí aṣọ tiẹ̀ wò pàápàá jùlọ àwọn obìnrin ẹ̀rí kí tóbìnrin bá wẹ̀wù tí máa ń lọ yóò tún máa fa bùbá rẹ̀ síwájú báyìí lẹ́mẹ̀wàá yóò máa fa síwájú báyìí lẹ́mẹ̀wàá sẹ́wọ̀n kó tún máa rẹ̀ ni pé ẹ wò mí dáadáa yìí mọ̀ sí sáfúlẹ́tì pọ́ọ́kú lówó rẹ̀ ni wọ́n wà bí owó aṣọ olówó iyebíye mọ̀ wọ̀ inú irú eléyìí àwọn ẹrú ọlọ́run kan ti wá gbé jìlbáàbù Allahu akbar a ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá yóò lékún ládàá yín ọlọ́run ẹlẹ́dàá yóò sì bá yín gbọ́ bùkátà láyé àti lọ́la kìyàm ọlọ́run ọba kò ní dá yín lẹ́bi torí ẹ̀ ẹni tó bá wá lọ́kọ nínú yín ibi tá a ti lọ ọbẹ̀ nu ẹ mú àrédélé ọkọ ẹ mẹ́jọ jẹ́ pọ́kọ yín fẹ́ máa ṣe dáadáa ẹ̀yin lẹ́ ń sí lọ́wọ́ rẹ̀ ẹ̀mẹ́jọ jẹ́ pọ́pọ́ yín fẹ́ sànú torí pọ́lọ̀ ń fún ní tó fi lè sànú ẹ̀yin lẹ́ fẹ́ sọ́dà hùn ẹ rántí pé tẹ̀yìn bá ràn kọ́ lọ́wọ́ láti ṣe dáadáa ọlọ́run fẹ̀yìn náà nírú ládàá tiẹ̀ tó bá pẹ̀yìn lẹ pé lọ sídìí dáadáa yùn ẹ gbàrú ládàá rẹ̀ àdáálò alẹ́ xèyírí kẹfẹ́rẹ́lì bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ẹ ń bá tọ́ka dáadáa síyàn pé ṣé yóò gbà ládàá bíi ìtàn nítorí ṣe gan ni. torí ẹ̀ ló ti jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ni ad-dunya mata' wa khayru mata'i ad-dunya al-mar'atu as nǹkan gbádùn láyé ètò alóore jù nínú nǹkan gbádùn ayé ni kéèyàn orobìnrin rere fẹ́ wàláhì tóbìnrin bá jóbìnrin rere ọlọ́run bá ti sàánú rẹ̀ tó bá rí fẹ́ yóò máa ràn ọ́ lọ láti ṣètò lọ yóò máa lé ọ láti fẹ́ lọ yóò máa mú ọ lọ sídìí pé kí láà lè jọ ṣe láàfijọ́ bára wa dálì jẹ́nà kọ́lọ̀ ń dákun kó fún wa nírò àwọn obìnrin bẹ́ẹ̀ fẹ́ ètò oníkálukú ti fẹ́ tọ́ dàbí àdánwò kọ́ bá wa tún wọn ṣe torí pé tọ̀ kìí ṣe pé káwọn náà máa wòjé road káwọn náà máa lọ lé ìyá wọn àníkọ́lọ̀ ń bá wa tún àwọn náà ṣe tóbìnrin bá ti jẹ́ni tí bá ràn kọ́lọ́ lórí dáadáa á ọlọ́run máa ń tún jókòó wọn ṣe ọlọ́run máa ń pẹ̀lú wọn wọn yìí sábà rí pàjù torí ẹ̀ ẹ fi kún jìlbáàbù yín tẹ̀ ń wọ̀ hijabu yín tẹ̀ ń wọ̀ pé ìwà yín dáa kò sẹ́ni dáa torí pé ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ lẹ́yìn ẹni tí ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ni ọlọ́run lẹ́dàá kò sí bẹ́ẹ̀ fún wa. wa amma as-sa'ila fala tanhar ọlọ́run ni ẹni tó bá wá béèrè ẹ má jágbe máa o. so á léde lárúbáwá ó dá lórí ìtọrọ èèyàn wọn á tọrọ pé ẹ fún mi lówó ẹ fún mi lóúnjẹ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá ń gbọ́n ya nù. yéé ṣe pé béèrè nǹkan kan yé mi o tontipọ náà wọnú fífẹ̀ gbígbóòrò kẹlímà bẹ́ẹ̀ni tó bá bi wá léèrè ọ̀rọ̀ náà nípa ẹ̀sìn lápèjúwe àbọ̀rọ̀ nípa àgbésí ayé ẹ mẹjà gbé mà. ẹ dákun ṣe ọ̀nà bíi òun ló já sí takí ni àbí báwo mọ̀ pé ibi tó náwó sí èsè ọ̀nà takí aborí ẹ̀ dàrú lọ́wọ́ ti rí aborí ẹ̀ dàrú ó ti jágbe mọ́ sọ pé wọn náà lára ò ní fẹ́rù ẹ torí pé wọ́n mọlẹ̀ yìí ló fi ń ṣe bẹ́ẹ̀ ọfẹ́ ìbára rẹ̀ ń bàdàn lọ́la wọn náà dé bàdàn dùgbẹ́ lọ́lọ́ ọ̀gbọ́nà mọ́kọ́lá ọwọ́ agbọ́nà wọ́n ti pè mọ́níyà mọ́níyà ló ti wá sọ pé sọ́nà àdùgbẹ́ ní kọ̀dájú pórí ẹ pé. sọmọ pé njọ́nà lọ́mọ tó máa ẹ̀ dàrú tí wọ́n ti wúfẹ́ fẹ́nìkan ni. so ìwọ sọ̀rọ̀ rere lónìí ọ̀rọ̀ ẹni dá ọlóhùn pẹ̀lú ọ̀rọ̀ rere lọ́la. àwọn ọlọ́mọ abáyà dájọ́ ni ẹ rí i pé bá ṣẹlẹ̀ ìwọ fúnra ara rẹ ló tún máa rẹ lọ́kàn èmi náà ṣe jù bẹ́ẹ̀ lọ́jọ́ ni. <laughs> torí wọn náà ọ̀ láàánú ẹni tó ẹ má máa jágbe ẹ ẹni tó ní ẹ dákun ẹ ràn mí lọ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ islam ọ̀faramọ́ bára o kì í wá ṣe pé nítorí pé islam ọ̀faramọ́ bára kẹ́ a ẹ̀yin tí ní burúkú yìí ẹ tún sẹ́kù má jágbe máa o <laughs> so ọ sọ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fún gbogbo wa níṣà allah ẹ̀ bá musa tọba ti sọ bẹ́ẹ̀ fún ẹ̀ náà rọra kó wájú rẹ̀ kò síjà so àmọ́ owó náà ni mú àbí òye so tó bá sì kó kalẹ̀ tó bá gbé ta ni ó mu ìwọ náà ló ní ó mu kọ́ gbọ́dọ̀ wàá máa gbé lọ́kọ́ wàá pariwo lé o tọ́ wa amma sa'ila fala tanhar ẹ má jágbe má ẹni tí ń béèrè ẹ má jágbe má ẹni tí ń béèrè lónìí ó lè padà dẹni tá a bí lọ́la ẹni ń tọrọ nǹkan lọ́dọ̀ wa lónìí ó lè padà dẹni táwọn máa tọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́la gbogbo ẹ ti ṣẹlẹ̀ láyé yìí ẹ má ṣe fáàrí sẹ́ni kankan o ẹ má wò ó pé kò tẹ́yìn wà lónìí ipò owó lẹ́lòmí ò lè dé kò sí kò sí nǹkan tó ní lónìí tẹ́lòmí náà ní ní lọ́la wàláì wọ́n lè níjọ lọ ẹ rọra lò ó nígbà tó lọ́n fẹ́yìn ẹni tó sì ní a máa padà dá lẹ́yìn tó padà wá dẹni àánú gbogbo ẹ̀ náà tó ti ṣẹlẹ̀ láyé wa yìí ẹ jẹ́ ká lò jẹ́jẹ́ ká tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má wo bó ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ó lè má dùn yín gba lónìí kọkàn kòkòrò burúkú lọ́la wàláì gbogbo ẹ̀ rọrùn fọlọ̀ torí ẹ̀ ó máa ń ṣèyàn láàánú fẹ́ni tó rí ṣe lónìí tí gbogbo nǹkan bọ́ sí fún tí wọ́n ń ṣe fún kẹ̀ tó ń dánú yàmá kan tó jókòó rápàtà tí ń wo pé nǹkan kan ò lè yí padà sábúrú fún un mọ́ à ọlọ́run lọ́mọ̀ọ́lá o wàláì tàlá ọlọ́run lọ́mọ̀ọ́lá ẹ̀rí káwọn yorùbá ní òwe tí wọ́n pa tó dáa àbí àsàmọ̀ ọ̀rọ̀ tó dáa ẹni tá ń mọ̀ọ́lá tá lọ́mọ̀ọ́lá wàláì kò sẹ́ńtọ́mù kọ́lọ̀ ń sáàjẹ́ kó júmọ́ rí kọ́ máa má wa. ẹ má ṣe fáàrí nítorí pé ríra yín lónìí pé ń dùn o. ẹ má jọra yín lójú o. kẹmọ á san pa táǹkùnbì kan à ó lè jẹ́ pé lọ́la níta hmm, ẹ̀ lérò ọ̀sẹ̀ lẹ o. torí ẹ ẹ má jẹ àgbèmí ẹni tí ń tọrọ. ẹ má kàn lábùkù. inú kó fún tàbí kò sì má fún sọ̀rọ̀ rere. ìgbà míì níbi táyé bàjẹ́ dé lónìí téèyàn kan bá wá ti máa ń tọrọ láì tiẹ̀ jẹ́ pé ń ṣe bára tówó sì pọ̀ lọ́wọ́ tí iná ń gbà tó wá tọrọ tẹ́ ẹ̀ bá fún ẹ bá ní ọlọ́run ọba gbogbo wa gbọ́ bùkátà wa ẹlòmíì lè bẹ̀rẹ̀ sí bu yín sẹ́mu kẹ́ ẹ̀ jágbe ọ̀rọ̀ tó dáa lẹ sọ tó bẹ̀rẹ̀ sí ní bu yín ọlọ́run ọba gbọ́ bùkátà wa oúnjẹ tẹ́ gbé kalẹ̀ àti gbogbo ẹran tẹ́ rà sí ní sí òlélẹ́gbẹ̀rún méjì mo sì ní ẹ ṣàánú mi kẹ́ fẹ́mi náà five hundred àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọn alọ́lọ́ ń sànù gbogbo wa bọ́lọ̀ wọn bá sànù èèyàn bí èèyàn náà ní ọ̀ràn yorùbá lẹ́bù sẹ́mọ̀ pé ní òwe yorùbá nù a sì sọ pé kì í kọ́pa dẹ́dẹ́ ọlọ́run lè sànù rẹ̀ láì ráyàn yóò sì ráyàn ọlọ́run bùkátà èèyàn. ṣé ẹ̀yin rò pé ó ṣòro ní ìsìnkú ọkàn dénú lé kò sì bá pé wọ́n ti gbowó sórí bẹ́ẹ̀dì fún un ṣó ṣòro ẹ madam ẹnìkan ni mo fẹ́ rú ẹ̀ <laughs> fọlọ o wàláì kò ṣòro kò ṣòro fọlọ torí pàṣẹ lọrọ lọ ó lè má rìn lọ kí nǹkan wọn jálù ọ òrókùn òrí kan òrí bàálù òrí ẹlikọ́pítà òrí kẹ wọ́n sì gbé ẹrù káàtàbà àpọ̀wọ́ ẹnìkan ló ti sọnù wọ́n kàn gbé ẹrù ọ ni ọlọ́wọ́ ah ẹrù ń bà mí ayé ayé bá wọ owó náà láyé àfa lọ́ba ti one one thousand naira ìsìn dẹ́rù pa ọ́ subhanallah tó ọkọ̀ọ̀kọ̀ sáré wọlé náà tó tilẹ̀kùn mari ọmọ àwọn pé bóyá wọ́n fi one thousand dára síbẹ̀rẹ̀ àti parí kọ́mẹ̀tẹ̀ bíbà lọ́wọ́ láàrin lọ́ba sátúndì gbọ́ one thousand náà dídé lẹ̀ ọlọ́ pépè wọn ò sóríire báyìí láyé olóríire náà ni ọtẹlẹ tó jẹ́ mùsùlùmí sówó lóríire. lórí akramakumullah ọlọ́yẹ̀lẹ́dàá wa tó bá fẹ́ sóore fún yàn kò kọ́ra ẹnìkan kan irú ẹni tí ẹ̀yin wá sọ fún pé ọlọ́run ọba yóò bá gbogbo abọ́ bùkátà àti ń bu yín ẹ dákun ẹ kọ́ ẹnu yín dànù àwọn tí máa dé kéèyàn fẹnu kọnu ẹ sì sọ débi wípé yóò máa retí àtúbọ̀tán burúkú fún yín irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ yóò dàbí wípé onítìyìn bí ìgbà tí wọ́n rán sí yín ni. sẹ́wọ̀n kébi tínú ti ń bí yín pé akínú ah, máa ń sọ kí ló ṣe kíní ká ẹ̀yin ẹ̀ sì sọ. wọ́n bá mọ̀ pé tọ́ irú tó lọ́n fi dóhùn wò ó ń bẹ lọ́n kọ́ kárí tiẹ̀ náà ó ń gbà á. sẹ́wọ̀n pé wọ́n ní àìdákẹ́ ká sì sọ. ẹ̀rọ àtẹnu yín déédéé síbí. tó ẹ̀rí pé ẹ̀sìn ló máa ń túnyàn sí ẹ̀sìn kọ́ wa ní ìsìká mẹ́sì wà o ẹ̀sìn kọ́ wa ká mẹ́sì ọ̀rọ̀ sọ ẹ̀sìn kọ́ wa pé kàkà kí yànyàn jẹ kọjá pé mi wọ́n yàn jẹ kàkà kí nìyàn lára kó kúkú jẹ́ pé mi wọ́n ní lára ẹ̀sìn fi hàn mí pé n tó pé mi oore lẹ̀sìn máa mú wá fún yàn ẹ̀sìn kì í má burú wá fún yàn àfẹ́tíyàn bá gbọ́ yìí téèyàn ń lò báṣubàṣu. Basu àwọn àdìsí tó wá lábẹ́ àkọlé yìí. sọ́dọ̀ ni àdìsí Abi Hurayra tó ti síwájú àdìsí qudsi àdìsí tó ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run gangan ni táwọn bí gbà látọ̀dọ̀ lọ. àdìsí tá a ti kà sáájú pé Ọlọ́run sọ pé man aada li waliyan faqad aadantuhu bil ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ẹni mi kan mo ti kéde ogun lé lórí ẹ dákun ta ni ó borí ta ni ìwọ ó borí ọlọ́run à irú rẹ gbẹ̀rún wọn ó ṣerú rẹ tẹ́ni torí rẹ láti sọ́ngbà yẹn pé sọ́ra fún mi máa dìtẹ̀ sí ẹni ọlọ́run sọ́ra fún mi máa gbẹ ẹni ọlọ́run lẹ́sẹ̀ talẹ́ni ọlọ́run alladina amanu wa kanu yattaqun àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ti ń páyà rẹ̀ àwọn ẹlẹ́ni ọlọ́run ètò túmọ̀ sí pé gbogbo wa náà insha allah insha allah idha nahnu amanna wattaqayna fa nahnu awliya'u allah táwọn náà bá gbọ́ ọlọ́run gbọ́ tá à ń páyà rẹ̀ àwọn ẹlẹ́ni ọlọ́run ni wa torí rẹ̀ oníkálukú wa ẹnìkan gbọ́dọ̀ dìtẹ̀ sí o ẹnìkan gbọ́dọ̀ gbẹlẹ́sẹ̀ o ẹnìkan gbọ́dọ̀ máa wá kó ṣubú kó bàjẹ́ fún o àìjẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pọ́lọ́n ti kéde ogun lé ọ lórí hmm, ọlọ́run dákun ṣàánú àwa o àwọn ọ̀tọ́rọ̀ rẹ̀ pé kọ́lọ́run kéde ogun lé wa lórí ẹni ọlọ́run bá kéde ogun lé lórí sílẹ̀ ni ó gbà ni àbí sámàwò ni ó tún ṣẹ́gi lé lórí kò sí torí ẹ̀ ká sọ wáhù ká sọ́ra sí i ó túmọ̀ sí pé àwọn ẹni ọlọ́run kò yẹ ká máa ní wọn lára àwọn ẹni ọlọ́run kò yẹ ká máa ṣe wọ́n sùtà tó bá ti lè ṣe dáadáa sí wọn kóra ró kó àìdá rẹ ró mẹ́jọ tọ̀dọ̀ rẹ ṣẹlẹ̀ sí i. bákan náà hadithu abi abi hadithu saad ibn abi waqqas radiyallahu anhu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé saad ibn abi waqqas ó ń bẹ nu ẹni tí wọ́n ti sàdéhùn àlùjánnà fún láti ayé ń bì radiyallahu anhu olóògbé ẹgbàá wáyé wa níbi táwọn ibi sallallahu alaihi wasallam tó ti ń kọ́ aṣíwájú Abubakar lẹ́kọ̀ọ́ tó fi ń kọ́ àlùmọ́ náà lẹ́kọ̀ọ́ torí Abubakar dá sí ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn àtàláìníkan ni. bó ṣe wá dá sí àdéhùn yẹn ti síwájú pẹ̀lú wa ń bì bó ṣe wá dá sí. ànábì sallallahu alaihi wasallam wá pàkíyèsí Abubakar pé kọ́ má jẹ́ pé bó ṣe sọ̀rọ̀ wọn ti dánú bí wọn o. yẹnni kí ẹ sọ́ra fún àǹdánú bí aláìní ẹ sọ́ra fún àǹdánú bí ọmọ òrukàn ẹ sọ́ra fún àǹdánú bí gbogbo ẹni tó bá ti jọlẹ̀. ànábì fi wá sọ fún yín pé ya Abubakar. لئن كنت أغضبتهم لقد أغضبت ربك tó bá ṣe kó o ti dánú bí wọn pẹ̀lú tó sọ̀n ó dájú kó o ti dánú bí olúwa ẹlẹ́dàá rẹ̀ subhanallah ẹ̀dàkùn ẹ̀wò bí wọ́n ṣe sopọ̀ ti dánú bí aláìní ti dánú bí ọ̀lẹ́ bí ọmọ òrukàn ṣíṣe nǹkan àbínú sọ́lọ̀ ni. torí ẹ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe é àwùjọ tiwa àwọn ọ̀lẹ́ pọ̀ ń bẹ àwọn aláìní pọ̀ ń bẹ kódà ní United Nations rate yóò ṣe gbé Nàìjíríà wa yìí sórí àtẹ wọn lẹ́ni tó tó ju márùnléláàádọ́rin lọ nínú percentage ọmọ Nàìjíríà ya'ishuna tahta khatt al-faqr wọ́n ń sẹ̀mí lábẹ́ ìlà òṣì yẹn ni kí wọn ò rìn dọ́gba pẹ̀lú òṣì wọ́n tún lò ó sí ìlà òṣì ẹ wo bí wọ́n ṣe bá wa wò ká ẹ wo bá yàrá ni wọ́n ń pa lóòótọ́ o wọ́n ní pé àwọn seventy five percent tá sọ yìí ní nàìjíríà owó tí wọ́n ń rí lójúmọ́ wọ́n ní àwọn ìdá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nù àwọn ìdá márùnléní àádọ́rin yìí nínú ọgọ́rùn-ún owó tí wọ́n ń rí lójúmọ́ kò tó dọ́là kan. Ah, ó lè já sọdùn ẹ jẹ́ kí gbogbo ọjọ́ gbé gègé lè. nísìn dọ́là kan lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe ó ti lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà is five hundred náírà wọ́n ní tí seventy five percent ọmọ nàìjíríà rí lójúmọ́ ó kéré sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tó bá jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lèèyàn bá rí lójúmọ́ èló ló yẹ kó rí lóṣù five hundred times thirty náà fifteen thousand èèyàn mélòó ní gba fifteen thousand àbẹ́rẹ́ tí gbéwèé ẹ̀rí yín lọ wá sẹ́ ìṣe owó ònù tó fi sọ pé àwùjọ nàìjíríà yà kàn lépo náà ni èèyàn tí yà ń jẹ pọ̀ òdodo ni wàláì ẹni tí yà ń jẹ pọ̀ ẹ̀mọ̀ká èèyàn ń ṣiṣẹ́ torí five thousand lóṣù ẹni tí ń gba three five wà lóṣù yóò tún máa dúpẹ́ fọlọ̀. ok tí a bá wá wò ó ẹ rí i pé ibi tí ọba ti táwọn èèyàn bá ti ní lọ títí inú ègbè bí àwọn èèyàn abẹ́ẹ̀kọ́ ni gbogbo aláyàmọ́kàn bí <laughs> bí kọ́ yẹ pé ẹ̀yin fẹ́ wọkọ̀ ẹ wá dún wá ti ṣọ́ọ̀pù ẹnìkan tó ń ti pàtẹ́ dé títì ẹ wá rọra gbé ghana must go yín kalẹ̀ ẹ wá ń ṣe ọmọlúwa gbé wa ọlọ́kadà gbé wa ó ń ta ẹtí gbé wa gbogbo wọn pé wọ́n gbé ẹrù rẹ kó mẹ́ òun dí mi wájú ò ní jẹ́ wọ́n ríran rí mi. <laughs> ló bá ní ṣé ni kí ni kí ni alásán tàtọ́ yẹ gbà wọn ò ti rí yín tẹ́lẹ̀ náà ẹ sẹ́mi ni wọ́n á dín náà ní tó fẹ́ rajà ni sẹ́mi wọn ń bọ́ sọ̀rọ̀ tó ń dá mi ló ń bá àbí òye yọba wọ́n bá wọ́ jàkadì ẹ dákun kí là á fẹ́ kọ́ fàjà. sẹ́fẹ̀ pé tẹ́ bá rojọ́ ẹ ọ ẹtù kí wọ́n dún ni ẹ kò ní sẹ́kẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀dùn orí mi. ọ̀dà kò burú nǹkan tó bíjà gangan kò sẹ́ni tí ó sọ àìní ni àìní ní ń járọ ọkàn yà ọlọ́jà àìní ní ń járọ ọkàn ẹni tó lọ ẹgbẹ́ kárẹ́mọ̀sí kò kalẹ̀ àìní kan àìní wáyà spark èsì máa ṣẹlẹ̀ torí ẹ tẹ́yìn ọ̀bá wa máa ń tọ́fà bínú fáwọn èèyàn ẹ rí i pé ẹ sì ṣe púpọ̀ ẹ bá ọ̀rọ̀ yín bá rọ̀ mí ó dùn bẹ́ẹ̀ lọ. ntọ́fà ti ń bẹ́ sálẹ̀ kù torí ẹ ló ṣe jẹ́ pé nírú áfíríkà wa yìí ẹ máa ṣe sùúrù lójú ọ̀nà pàfẹ́ wà lìjẹ́ nà. àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo yẹn lẹ́bàá jà wọ́n láì ẹ dòńjà gbogbo èèyàn ẹ máa sọsọkúsọ ẹ máa wíwíkú ẹ máa fara ní àwọn èèyàn. mọ́tẹ́ bá ti máa fi tá a wà bí nǹkan ṣe rí haúsá lòwe kan òwe ń da díẹ̀ wọ́n ní idan tẹlaka gúbà wọ́n ní poison ìlẹ́yinjú aláìní àtòrí tìbínú tìbínú láláìní máa sọ̀rọ̀ tìbínú tìbínú láláìní máa hùwà aláìní gan ni mọ́kàn èyí náà máa rí lóríta lóríta tọba fẹ́ dúró lóríta mẹ́ tọba ní kọ́ ọkọ rẹ́kọ́dù tí ó ṣẹlẹ̀ kí kálukú tó wọlé lálẹ́ yìí yóò pẹ́ exercise forty pages àwọn ebu àwọn àpárá àwọn èpè àbí òye wa ìwọ rọra rówó ra mọ́tò kan ẹni tí sì ń gàn kadà òun wò pé o ti fi mọ́tò rẹ gba gbogbo ọ̀nà òní jó wọn ráyé yá níbi tó ń ti fẹ́ yá sọ pé bàbá olówó bàbá olówó kó agolo rẹ kó lọ́nà àwọn ọlọ́pàá ọmọ olóṣì gbolo ní nkóra mi dà sí. torí tọ́lọ́ ẹ dákun gbogbo orú àwọn èdè àpárá burúkú ẹ rí i pé kọ̀ọ̀kan wọn láfíríkà yìí kò wọ́n láwùjọ wa ọ̀rọ̀ ní ti tọ́rọ̀ ó ti máa búya ara wọn ó ti máa lálẹ́ ara wọn ó ti máa àbọ̀ fẹ́ kú ni ẹ dákun á ní ká tó para wa tó gbogbo orú àwọn kan wọ̀nyẹn ọgbọ́dọ̀ bíi pé ká máa ṣe sùúrù ká máa ṣe sùúrù tó lójú ọ̀nà pa fẹ́ wà lẹ́tẹ̀nù kọ́dà wọn pè ọ́ lábọ̀ àti ẹ̀ bá ń bọ̀ ṣíṣe ń sàbọ̀ lórí ìta tí gbogbo èèyàn ń wòran sí baba ẹ̀yin náà bù tì ẹ̀yin náà sọ̀rọ̀ á ah! ẹ̀ sì ń jọ gbàgbà one zero ẹ̀yin náà gbà tìyìn ah, bọ́ọ̀lù là ń gbà ẹ máa ṣe sùúrù ọlọ́run kò kún wa kọ́kọ́ wa máa ṣe kó fún wa sùúrù ilé ìjẹba bákan náà anabi sallallahu alayhi wa sallam nínú hadithi hadithi jundub ibn abdillah radiyallahu anhu ọlọ́run النبي صلى الله عليه وسلم pé man صلاة الصبح فهو في ذمة الله. fi dhimmatillah ẹnikẹ́ni tó bá fi lè ṣe àṣùbà sọláàtì àṣùbà ó ń tìǹtì ń bẹ lábẹ́ ààbò Allah ọlọ́run dáàbò bọ̀. ìyá ṣe kíkọ ṣàṣùbà nu yàrá o ọ lọ ṣàṣùbà ń jẹ mà ìwọ ọkùnrin yá rí ọmọ síláṣí afẹ́ mọ́ mùsùlùmí ẹnikẹ́ni tó bá ti lè sàṣùbà nù jàmá fahuwa fi dhimmatillah ọ̀nbẹ lábẹ́ ààbò ọlọ lásán kọ́ ni aburú ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn àwọ̀ ààbò fúnra wọn ọwọ́ pọ̀ kan lọ ọlọ́darapọ̀ máa mùsùlùmí ẹ̀ fa anta fi dhimmatillah ọ̀n bẹ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run ọlọ́run ní sọ ni tá a bẹ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run ní dáàbò ni táàbùrú èfi ṣe ni. eléyìí túmọ̀ sí pé ní táwọn wá táwọn wá lọ sí Sokoto ọ̀n bẹ lókun Sokoto wà kí lọ́ ná ọ láti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí lásùbà ilé ìrè ò lè jìnnà jìnnà jìnnà sí mọ́ṣáláṣí kó orin táyọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó fi dé mọ́ṣáláṣí. lọ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí. fala yatlubannaka Allahu min dhimmatihi bi shay. mẹ́jọ jẹ́ wípé wọ́n wà á bọ̀ sí ọba ń ọ lati se nke ụmụ yẹnni pé mẹ́jẹ̀ awọ ọtí lásùbà ìwọ tó àwọn máa jí ní ìgbà tó bá di pòrùn yọ ó ti ẹ̀ ronú rí pé ìsẹ̀mí burúkú ló ń ṣe ìsẹ̀mí kọ̀dá kọ̀tọ́ lọ wà ó tún máa ní àjíire bí ọlá àjíire àjíire báwo lájíire wo ni wọ́n nítorí pé àsìkò tó yẹ kó o ti tí kó o soríire kó ọmọ abẹ lábẹ́ ìsọ lónìí ó jì. ìwọ yìí kan náà sì lọ́fẹ̀ẹ́ rìnrìn àjò lóru gànjọ́ wọ́n ní three thirty làwọn ti kó sọ́nà torí àwọn fẹ́ dé Kútọ́nù láago mẹ́jọ àárọ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò jí látago méjì ni. ìwọ́n tó ọmọ aláàmú sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ee sẹ́ẹ̀tì ẹ̀ náà fún sọ̀lá tó sọ̀bẹ̀. kó tiẹ̀ máa bá ṣùgbọ́n kí wọn láǹfààní pọ̀ ń bá ṣùgbọ́njẹ mọ́ ìyókù èèṣe èèṣe mùsùlùmí àṣùbà nìkan sọ onígbà mo tẹ̀ ti gbádìí ti àṣùbà mo mójú tó dáadáa ẹ̀rọ pélé èèṣe mùsùlùmí nítorí pé ẹni tó apá kan kan sí kò lè jẹ́ mùsùlùmí. ló ń ṣe nínú jẹ́mọ́ ìyókù náà ọmọ ẹ̀jẹ̀ pọ̀ ní nínú yàrá gidi. ṣe ṣèyàn gidi bọ́kùn ni ọ wá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ obìnrin ó ṣe sọ láti inú yàrá pé kìnnì. ó ló ń ṣe lè máàmù fún ìyàwó ni ìmáàmù àwọn obìnrin. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́. tọ́ má jẹ́ kí ọdí àwátì níbi tó ṣe pé bíbẹ́ ń yóò mú ọmọ abẹ lábẹ́ ààbò àti Allah. فإنه من يطلبه في ذمته بشيء يدركه torí pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá wá lórí pé kò pé ìwọ ọlọ́run kò síbi tó fẹ́ sáwọ̀ wà láì tọ́lọ́run ní mu ẹ gbọ́nú àdúrà ni wípé kò sí máa ń já kò sí máa ń já minka illa ilay kò síbi tá a fẹ́ sápamọ́ sí kò tá a fẹ́ lúgọ sí tá a fẹ́ fi sámọ́lọ̀ ọba lọ́wọ́ láì jẹ́ pọ́wọ́ ọlọ́run náà látún kó sí. tọ́lọ́n bá fẹ́ mú yàn yóò mú náà ni o. torí ẹ̀ tọ́lọ́n bá wa mú ọ wípé o ò pé ìwọ ọlọ́run èyí tọ́lọ́run ọba ẹlẹ́dàá tó dìrù ọ́ yakubuhu ala wajhihi fi nari jahannam ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yọ wá dọ̀ ọ́ gba ojú rẹ sínú náà jahannam a ti sọ ike kò sẹ́nìkan tí ọ̀wọ́ náà tàpọ́nlé tàpọ́nlé torílé àbùkù níná ilé ìyá ni gbogbo ẹni tó sì wọ̀ náà yọ wọ́ tàbùkù tàbùkù ni ọlọ́run mọ̀ sí wa lọ́ọ́ máa ná bàbá ńlá àbùkù wa ń bẹ lára pé kí wọ́n mú ọmọ aná wá kó rí jà ńnà mà fótófótó báyìí kí wọ́n tó sọ sí bàbá ńlá àbùkù ni. torí ẹ̀ náà lẹ́sìn máa rí àtàyà alukur'an àtàdé ìsìn ọmọ fi hàn pé ojú wọn ojú wọn ni wọ́n gbé wọn gbà wọná. nínú àdéhìí anabi sallallahu alaihi wasallam ni wa aliyukabu naasu fi nnaari ala wujuhihim illa hasaidu alsinatihim ṣé nǹkan kan ń bẹ tí ó mú tí ó máa dà àwọn èèyàn sínú náà gba ojú wọn bí ju ń ta hàn wọn bá fà fún wọn lọ bí. tó bá kéèyàn máa kú lálùkìyàmà tọ́mọ anábàárí náà jahannam wàhálà ó tó ká kó kú ọ parẹ́. nítorí pé àti ìdébi ẹ̀rù là ń sakọ̀. téèyàn bá máa dákú lọ gbọ́nrangandá ọlọ́jọ́ pípẹ́ ọmọ náà ti kọ́kọ́ dákú lọ. àmọ́ nítorí kábùkù yẹn ó lè tábùkù kí ẹ̀tẹ́ yẹn ó lè tẹ́tẹ̀. wọ́n rí báyìí ni wọ́n dà wọ́n bẹ̀. ọlọ́nkọ́ ṣàánú wa o kódà kún kọ́ mẹ́sì wa lọ́ọ́ máa ná. iná ìlà ṣe wípé ìtọ́lọ̀ lè fi fìyà jẹ̀yàn pọ̀ kí ló wá dé tó fi jẹ́ pé iná lọ́lọ́wọ́n bá lòun ò fi fìyà jẹ àwọn ọ̀tọ̀ òun iná le púpọ̀ iná le púpọ̀ kò síbi tí kò sí ọ̀nà tí iná gbà fọwọ́ báyàn tí ò dá sí yà bọ́jà tẹlẹsẹ̀ lásán bíi tàbú tọ́lì ìyá ni tọ́ba ń nàró mọ́yàn tó gbóyàn títí dórí ìyá ni iná kan sì sí ti máa lọ́wọ́ rọ́ kí gbóná jajaja ni kọ́lọ́ mẹ́sì wa lọ́ọ́ máa ná tó bá pọ̀ mi lọ́lọ́run lòun fi fìyà jẹyàn àkéésì gbogbo ìgbà lomi jẹ́ nǹkan àfìyà jẹyàn bẹ́ẹ̀ tómi yẹn bá múyàn tó múyàn dórí téèyàn sì mọ́dọ̀ ó wẹ̀ ìyá ni o omi wọn máa kó síyàn mú kó síyàn lọ́pọlọ kó síyàn gbogbo mùdùmùdù orí àbí kó mi ò gbóná kọjá àbíkẹ́ àfò ìyá ni àbí kó tutù kọjá sísọ ìyá ni àmọ́ tó mi bá jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì kò gbóná kò tutù yóò tún máa dunnú ni ibi ìtì ẹ̀dá pọ̀ so ọlọ́run olómi lòun fi fìyà jẹ wọn iná iná òun kọ rẹ̀ gan báyìí lẹ́rù jahannam yàtọ̀ sí wọ́n tó ń pariwo náà àpáàdì àpáàdì mo rò pé iná máa pàdé Yorùbá abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹgbó kọ rẹ̀ nínú Islam jahannam. ó tún ṣe tẹ̀fíkìmù ha jahannam kó tó ṣe ìdàgàmù nùn jahannam la ilaha illallah mamnu'un min as-sarf níbi tó lé dé ọlọ́dà kò má ṣe wà lọ́ọ́ máa ná wọ́n ní jahannama gan-an òun náà ní gbogbo náà sẹ́rí jahim lava hutama nkankan yẹn àwọn àdúgbò ni. mo rò pé yé wa èwo lè wá ń fẹ́ sí sàírì ni àbí jahim ọlọ́mọṣẹ́ wa lọ́mọ ọ̀kan nu gbogbo ẹ̀ wọ́n sì sọ pé iná tẹ́ rí yẹn òun máa dànù gani àlìjánà òun máa gòkè gani àmọ́ ná àdànù galò bí iná téèyàn wà bá ti ṣe lọ́ọ̀lẹ̀ sí níyà rẹ̀ peléke sí. kálá inna kitabal fujjari láfi ṣèjì Ibn Abbas oníṣèjì nìyẹn ìsàlẹ̀sàlẹ̀ inú náà jahannama nù kọlọ̀ndàkùn kọ́ sànù wa o àmọ́ àlìjánà bóun bá ṣe ga sí àlìjánà náà yọ ọ̀kan ni o àmọ́ pele lórí pele lórí pele lórí pele ni iná wa jẹ́ dárakáàtì ìṣubúlulẹ̀ lẹ́yìn ìṣubúlulẹ̀ lẹ́yìn ìṣubúlulẹ̀ ìní jahannam ètò àṣubúlulẹ̀ nísàlẹ̀ pin olóburú pin àti ètò burú pin àti ètò burú wọn bá ọlọmọdé àmàkàmbẹ ọlọyẹlẹdà àkóso alọmọ àlìjẹnà ọlọ́ndàkùn foríjìn wa ká tó kú ṣàánú wa lẹ́yìn kú wa yááfì wa foríjìn wa ń jọ gbẹndẹlùkìyàmà tiwa lọmọ àlìjẹnà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n lẹ́ni tí ọba mọ́ ma tó ṣe pé kò ní àpò ní bàbá sọ́dọ̀ sáàpè ń tọ́jú ọmọ òrukàn ni ó níyà àmọ́ kò ní bàbá ó ní méjèèjì àmọ́ wọ́n mú ìdánù àwọn ọmọ òrukàn ayé nù bí wọ́n ṣe máa pa àwọn obìnrin ní àwọn opó alàyè. àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀. ẹ tẹ́ bá múrú wọn sọ́dọ̀ ẹ ní pé ẹ ń tọ́jú ọmọ òrukàn àmẹ́ pé ẹ ń ṣàánú ẹni tí ń bùkátà nù aláàánú fún yín ládàá wọ́n ní gbàtọ́lọ́ ẹlẹ́dàá sọ pé innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira. dádájú àwọn munafiki inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn wà ó sì ní rí alárànṣe fún wa ẹ̀ṣẹ̀ wo wọ́n ṣẹ̀ tó fi tọrọ wọn fi burú ju tàwọn kèfèrí pọ́nbélé àwọn ọ̀sẹ̀ bọ́ pọ́nbélé lọ. torí múnáfìkì náà ń ṣe sọ̀láàtì pẹ̀lú wa. múnáfìkì ń yọ zakati pẹ̀lú àwọn mùsùlùmí. ọ̀nà ń ṣe sùyàmù Ramadan pẹ̀lú àwọn mùsùlùmí. ọ̀nà ń ṣe hajj. kílẹ̀sẹ̀ tí wọ́n á ṣẹ̀ títí wọ́n fi burú tó bá ńkọ́lọ̀ mọ́ yàrá múnáfìkì. ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ burú jáì ó ju tàwọn kèfèrí pọ́nbélé lọ. yàtọ̀ sí pé kèfèrí ni wọ́n ní pàápàá wọn wọ́n ń jàǹbá àwọn mùsùlùmí lójú ayé wọ́n máa yọ níyọ mùsùlùmí gbogbo ẹ̀tọ́ tọ́tọ́ sí mùsùlùmí tí mùsùlùmí bá ń gbà àwọn náà fẹ́ gbà gbogbo ààbò tá a máa ń ṣe fún mùsùlùmí àwọn náà fẹ́ lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n ní pàápàá àwọn kèfèrí ni wọ́n wọ́n kàn ṣe sọ láti lójú ayé ni kèfèrí ni wọ́n wọ́n kàn ṣe sùyàmù wọ́n yọ zakat wọ́n lọ hajj tẹ́ ẹ lè pè wọ́n mùsùlùmí ní kèfèrí ni wọ́n àwọn níbẹ̀ rọ́wọ̀ mi ẹ̀dẹ́nu mi àwọn ní olùjòdìjẹsọ wọn ò jẹyẹ wọn ò sì jẹranko ajáò torí àgàbàǹgebè ń nìyá tí wọn sì peléke ṣọ́ra fàtijẹ́ múnáfìkì àwọn sọ̀hábà ń bẹ̀rù àti jẹ́ mùnáfíkì pé wàá làwọn akpóróntù àwọn mùnáfíkì sì pọ̀ burúkú láyé wa lónìí ẹni tí ó mọ̀ pé ra rẹ̀ mùsùlùmí tó yẹ pé oògùn ló tún fálà fún awo ẹni ń ṣe mùnáfíkì náà nù ní ti ń jẹ́ mùnáfíkì náà nù abọ́ rẹ̀ ni ó sì tún wá mọ́sálásí mùnáfíkì náà nù ológun ni ó ń ṣàgó ni ó sì tún lọ ṣe islam múnáfìkì náà nù nítorí pé yóò máa yọ sáwà pé mùsùlùmí lòun tó bá tún dọ́dọ̀ àwọn Ṣàngó ẹgbẹ́ ẹgbẹ́ ẹ má da wọn lóun darí ìdí Ṣàngó tóun ó kù sí lòun wà yìí wọn kàn máa sì nọ́mbà olú ẹmú náà ní pé kíní kan ń fi lọ àárín àwọn mùsùlùmí náà àwọn múnáfìkì eléyìí jẹ bó ti ṣe jẹ ẹsẹ̀ wọn náà òun náà ní jàǹbá tí wọ́n ń ṣe fún Islam ló kọ pé mùsùlùmí làwọn tó sì jẹ́ pé lódodo ńkọ́ kèfèrí ni wọ́n. irú ẹ̀ náà làṣà Yorùbá tẹ́ sọ pé tọ́wọ́ wa ló lè gbà ò lè gbà tinú wa mùnáfìkì ló máa ń dàtà wọ́n ti sọ pé tọ́wọ́ wa gan ò lè rí gbà á ń bọ̀ síbọ̀ wa fa so mùnáfìkì ló máa ń dàtà yẹn àwọn náà ni sọ̀tún sófì tí ba méjèèjì jẹ́ yorùbá sọ pé sọ̀tún sòsì má ba ibìkan ẹ̀ mùnáfìkì gbogbo eléyìí àṣà mùnáfìkì náà bàbá ti rántí àmà fi kún. Mm-hmm. Mm-hmm. wọ́n nígbà tá ànábì sallallahu alayhi wa sallam sọ pé man salla as-subha fa huwa fi dhimmatillah ẹni tó bá fi lè ṣàṣùbà tó ti ń bẹ lábẹ́ ìṣọ́ àtààbọ̀ ọlọ́ ẹni tẹ ẹni tá ànábì ń sọ ń bì ní ẹni tó ma àwọn ọ̀ràn yẹn sọ̀láàt àwọn súnà rẹ̀ àwọn mustahabat àwọn makruhat àwọn mubtilat rárá o nígbà tí gbogbo ẹ di bó ṣe dì náà lẹ́ mọ gbogbo eléyìí láyé àwọn mùsùlùmí àkọ́kọ́ gbogbo eléyìí kò sẹ́ni tí ó jókòó tí ń kẹ́kọ̀ọ́ rẹ̀ fáwọn kankan ọ̀ràn yẹn sọ̀láàt àwọn kankan súnánù sọ̀láàt àwọn kankan fàdáìlù sọ̀láàt àwọn kankan makruhat àwọn kankan mọ̀kútìláàt kò sí. wọ́n kàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ anabi sọ̀láàt wọ́n sì ń lò bá anabi ṣe ń ṣe sọ́lú kama ra'aytumuni usalli kò sínú pé ẹ wajibat ẹ sunan ẹ mọ makruhat nígbà tí màdìpọ̀ fẹ́ sọnù làwọn olùmọ̀ ń kọ gbogbo eléyìí lẹ̀ tí ọba ti ṣe sọláàtì bá nàbí ti ṣe sọláàtì tó fi kọ́ wa ó ti tó bàbá àmọ́ mọ̀ pé eléyìí ọ̀ràn yẹn ni eléyìí náà fìlàní tó ọ̀já nǹkan kan dànù nínú tánàbí bí ṣe máa ṣe sọláàtì rẹ̀ ó ti tó kò ní ìdí kọ́ kó gbogbo kéwìn yẹn sórí ọ̀sán lò dáadáa ó ti tó torí pé ń bẹ́nu wa ni tó nímọ̀ ọ̀nbẹ́nu wa ẹni tó máa lò nígbà tó gbọ́ àmọ́ kò ní máa rẹ̀ ní sísọ ọ̀nbẹ́nu ẹni tó máa sọ tí ò lò bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ àti àwọn sọ pé kí ni ah, ìmọ̀ tí ń bẹ lórí mi kọjá sísọ ah, ìwà iwari ọ̀dà ẹ̀sìn rẹ̀ bàlùmà eléyìí jago ṣe jẹ náà ká rántí pé ọ̀la òun ni ọjọ́ kẹ́bọ̀ ní ṣe jẹ́ tásùwá abáyíyọ ẹ̀yin tọ́lọ̀ wọn bá ní kẹ̀kẹ́ nuró lónìí ọlọ́run ẹlẹ́dàá yóò gbà lẹ́sìn lọ́wọ́ wa ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀san ńlá tí máa fi ṣe ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ káwa náà pàdánù rẹ̀ tọ́lá onáà kẹwàá nínú oṣù al-muharram onáà ẹjọ́ bá ṣe tọ́lá tó bá tún fi kún àníyàn rẹ̀ pé tún fẹ́ ṣe sùyàmù jọ alhamis pẹ̀lú ògùn ọlọ́run yóò gba aládá méjì lórí sùyàmù ẹ̀yọ̀ kan aṣura àti sùyàmù jọ alhamis tó ká gbìyànjú ká sì sì palẹ̀ mọ́ fún pẹ̀lú sàárì jíjẹ nítorí kára ó lè bá mọ́kun láti ṣe dáadáa ká pé àjẹ àmú àjìnà sí ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin àwọn ọkọ wa pẹ̀lú àníyàn pàǹfin jọ́sìn fọlọ̀ ó ní kókó ń tàǹpè ní ọ́fíà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àbùkátà ká sọ ọ̀rọ̀ ẹnu wa ní tá a máa fojú wa wò tá a máa fetí wa gbọ́ ní tá a máa fi oríkèé ara wa gbogbo ṣe nítorí kọ́ mẹ́bàá jẹ́ pé a kàn débi para wa a sì fòǹgbẹ́gbẹ́ra wa kọ́lọ̀ ẹlẹ́dàá kó má ṣe ẹ̀san tiwa lórí àwọn sùyàmù wa ní ebi àti òǹgbẹ lásán kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣe ní àtẹ́wọ́gbà fún wa ẹ̀san ńlá tí máa fi sàwọn ẹrú rẹ̀ lórí ṣíṣerú àwọn ìjọsìn bẹ́ẹ̀ kó má já wa náà pàdánù rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.